الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعيد أخاه في الحياء فقال رسول الله صلى الله عليه وسلم دعه فإن الحياء من الإيمان متفق عليه عبد الله بن عمر لما ينسي أتواتي بباره تبان ورقاوة أهو صحابي النبوة محمد صلى الله عليه وسلم أني أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار Ànábì ń kọjá lọ ńjọ́ kan ó bá rí arákùnrin kan náà àwọn ará Madina tá ń pè ní al-Ansar wa huwa ya'idu akhahu fil haya ó bá arákùnrin náà tí ń kìlọ̀ fún ọmọ kan kí ni ń ń kìlọ̀ tìjú fún un ìyẹn ni pé nígbà tí àwa náà máa sọ ń bí ìgbà míì pé a nàìjíríà yóò gba bó ṣe ń ṣe díẹ̀díẹ̀ wọn o ọmọ ẹgbẹ́ ọmọ ṣe bí ọ̀lẹ́ ń tẹ̀lé afa ọmọ ẹgbẹ́ ìjìnlẹ̀ ọmọ a nàìjíríà yìí lápèjúwe kọ́ bá yé òun náà ń kìlọ̀ pé wá wá ìjú rẹ̀ yìí fẹ́ pọ̀ o <clears throat> kí lànà bí wí àkọọ́lẹ̀ Rasulullahi sallallahu alaihi wasallam bá nẹ́bi ti gbọ́ ànẹ́bi ní dáhùn ilẹ̀ ilẹ̀ nítorí yóò kìlọ̀ kọ́ innal haya'a minal iman kéèyàn ó ní tìjú nínú ìmánì lọ́wà nínú ẹ̀sìn lọ́wà ànẹ́bi ló ń bẹ̀ o sallallahu alaihi wasallam innal haya'a minal iman. A, kí wọ́n kíyàn pé a, ń ní tìjú à ń ní tẹríba ànábì nínú kíni nínú ìmánì lọ́wọ́ àwọn ìtìjú òun ni kéèyàn ọmọ tí a ṣe àti kéèyàn ṣe kíni tá a ṣe a wọn gbọ́dọ̀ a nǹkan kódò lè má jẹ haramu o lè má ṣe kíni ó lè má jẹ́ haramu ipò tọ́lọ̀ ń bá fi ọ́ sí láwùjọ yóò ìmpóòsì àwọn ọ̀ràn àtijọ́ kan sí ọ. a nígbà tọ́lọ̀ ń ṣe ọ́ tó kéwú tó já fa wọn á pè ọ́n wá sí wọn á débé scarf lọ wá sí ní gbàdé ẹsẹ̀ haramu. ṣé ìtìjú mẹ́mìí yìí kò sí ìtìjú mẹ́rin. ìwọ obìnrin jẹ́ mùsùlùmí ọjẹ́ ìyàwó mùsùlùmí kọ́dà bẹ́ẹ̀ ṣe ìyàwó àfa à ń bẹ̀ nílé ìyàwó kínní ìyàwó àfa àwa torí pé oníṣọ́ọ̀bù ní ọjà ń tajà ọ̀wá ní mọ ọ̀rọ̀ tó yọ jáde ní ẹnu rẹ mọ irú aṣọ òwò ni ó yẹ kó wọ kọ́dà bọ́ wà ní ọwà ní ọjà. nínú tìjú àwọn náà ni kéèyàn mọ̀ pé mo bá lámọ́yìn láyé tìjú àgbàlagbà ńbẹ nú ẹ̀sìn kódà bẹ́yẹn ọba ṣe wá àti fún àgbàlagbà náà kódà bàbá kọ̀ǹtì ọ̀dà fún àgbàlagbà èyí ń wò pé a yá a sá nínú ìmáàní ànábìnrin ẹ̀rí kéèyàn nítìjú nu ìmáàní lọ́wọ́ o. عن عمران بن حسين رضي الله عنه وقعوا ميتنا لما سألكم يونو لكم ببوا قال قال رسول الله صلى الله عليه وسلم olójúṣe ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run ọmọ bá a sọ báyìí pé alhaya'u la ya'ti illa bi khayr ànábìlẹ̀ rí ìtìjú kò ní mú nǹkan kan wá àfoore wọ́n máa sọ fáwọn èèyàn má sọ fún èèyàn má pé ìtìjú rẹ̀ yìí pọ̀ ànábìlẹ̀ kì í pọ̀ kò sí bó ti pọ̀ tó kí ni ọgbẹ̀yìn ẹ̀ òòrè ni ìtìjú èmú nǹkan ní wá báyàn èkó nǹkan ní báyàn àfi òòrè. وفي رواية لمسلم nínú rìwáyà míì látọ̀dọ̀ alimami muslim nìkíra tiwọn wọn là nẹ́bi ní sallallahu alayhi wa sallam alḥaya'u khayrun kulluhu ìtìjú oore ń gbogbo ẹ kò sábúrú nù tìjú kò sí aburú nù kíni nínú ìtìjú ìtìjú oore gbogbo ẹ ta ló anabuwa muhammad sallallahu alayhi wa sallam tọ nítorí bẹ́ẹ̀ mi ti máa wí ń gbogbo gbà nítorí àṣìgbọ́ ẹ̀mọ́sí ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ẹ̀mọ́sí ọ̀rọ̀ ànábì gbọ́ sallallahu alayhi wa sallam ọlọ́run ní dáwà náà ó sì ọ̀rọ̀ ọlọ́run àtànábì tú ìtìjú ìtìjú tí à ń wí yìí kò débi kọ́ ọmọ pọ́lọ̀ ni o ṣe nǹkan kan kó o fi ilẹ̀ nítorí pé ọ̀fẹ́ tìjú o. mo rò pé yé ìtìjú tọ́lọ́run àtànẹ́bì fẹ́ èyí ń kọ́ ni tí ó mọ tako kínni òfin ọlọ́run àbófin ànẹ́bì sallallahu alaihi wasallam kò débẹ̀ ń wo ẹ wá pé à òun tijú òun tijú náà ni ẹ wọn ní ṣòkòtò rẹ yìí ó ti fò jù máa jẹ́ wọlé àgbà gbòòsì wa ṣe fáwọn àgbàlagbà ni wọ́n wí yìí a lọ fi kún àwa náà máa tẹ ẹ ṣòkòtò mẹlẹnu bá anabi ò ti tẹ ètùjú kéyìn o ẹsẹ lèyìn o anabi náà lọlá o anabi ní látọ àtàlẹ màkúló kéyìn fèèmà àfíyàtì alìkàlì àtìtìjú àti nǹkan míì anabi la gbọ́dọ̀ tẹ láṣẹ ní tọlọ ń dá káfí tako tẹni ọdà torí náà ẹjá múyàn náà má o ẹ̀rí báàbù tá ń kà lọ́wọ́ yìí òun ní ń pa wà ìwà ìwà inú wà dáadáa ní kíní èèyàn native àmọ́jà wa gbàgbé ní wí nígbà tí bẹ̀rẹ̀ báàbù yìí mo ní fi wà kún ẹ̀sìn ni o mọ́jú ẹ̀sìn ilẹ̀ o mọ́tòrí ipò tìjú kò dùn àtàlẹ́bí fẹ́ o ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí kò gbé yín jùlẹ̀ ọ̀dọ̀ fẹ́ níwà dáadáa èyí wọn ò wúlò o àmọ́ bọ́ ọba lẹ́sìn fi kíni ìwà kún bàǹdàbí torí nù sallallahu alayhi wa sallam ọlọmọsà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún gbogbo wa o kò sí lílo rẹ̀ kò sí rọrùn fún wa o wa sallallahumma wa sallim wa barika ala nabiyyina muhammad wa alihi wa